منيرا صلى الله عليه وسلم صلاة دائمة وتسليما كثيرا ورضي الله عن آله وأصحابه الصالحين وما غيروا تغييرا أما بعد فيا عباد الله اتقوا الله حق التقوى فإن أجسامكم على النار لا تقواه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا أن عزكم في التوحيد والسنة وأن خيركم من كان أمره الجنة عباد الله عباد الله يقول الله عز وجل لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى قل إن صلاتي ونفسي ومحياي ومماتي لله رب العالمين ومن أصل لعن الله من ذبح لغير الله أنه سبحانه الله أكبر من سورة الحج الله لن ينال الله

nígbàgbọ́ gbogbo àti fún aláìsàmájú àti ní àpapọ̀lọ́gbọ́ jáwé náà àti tó ń parí náà ọlọ́mọba ìta ọlọ́mọba ìta àgbègbè wa nínú súnmọ́ àtàjọ muhammad sallallahu alayhi wa sallam ọ̀nàbí ní láàárín wa ọmọ ìjọba àdéhùn kama pa owó àti ọ̀rọ̀ ìléwọlé káàkiri ọ̀pá ìpẹ́rẹ́ nítorí ẹni ìtẹ́ta àdúgbà pápọ̀ sí ọ̀rọ̀ ìhàrẹ̀ wọn láàrà. Tọ́pọ̀ tí wọ́n wọ́n lára yìí, ó ń gbé wọn gbèsè wọ́n jáde lẹ́nu wa láàrú gan-an. Pàtàkì sọ́kọ́ ńlá wọn bá wà gbà. Anábọ̀ àwọn amákọ̀mọ́ bá wà ní ìwọ̀n tẹ́ta tó bá lọ pẹ́ra rẹ̀. Anájà máa torí wọn lọ́wọ́ bá ó ti sọ rẹ̀. Anábìyí ní ńlá wọn bá wà gbà lábàjá àwọn wá ń pé ẹnà ọlọ́wọ́ àwọn pa ààbọ̀ pàrọ̀ lókùn rẹ̀ ń àjùdá bá tún ń bí tọ́lá wọn ń pa àjọ́gbọ́ ọmọkùnrin lọ́wọ́ àríwọ̀jọ́lá tó jọ́lá àdíjì pé mẹ́lẹ́kẹ́ta wọ́n yà sọ́lá fẹ́ra ìtọ́lá ẹni bá pè sí fún àwọn pélé fún ẹ̀rọ tó dún kò ní gbára tó pa ìrànlọ́wọ́ àbẹ́gbà rẹ̀ tó pa nìkan. ó tún wá tẹ̀lẹ̀ pátá ìtọ́lọ́wọ́ àríwọ̀jọ́lá ń jẹ́ fáwọn jamaata nígbà léra anábìwá ṣe kúkúwà dàtànàbí ṣe kúkúwà kan anábìwá pẹ́ra rẹ̀ dàtànàbíwá pẹ́ra kan anábìwá kọjú fáwọn èèyàn anábìwá ni máa ń jábà akọ́dọ̀lá gbọ́dá ẹnikẹ́ni tó wá fi lè fi dúnra ó tó ti kó wá sínú fọlẹ́ bá tó kúrọ́ bá dára ó yá di mi tó wá wọ́n kó bẹ́ẹ̀ gbàlára ẹni tó yẹ pé ó pẹ̀rẹ̀ lé ẹni wá lóko tí wọ́n tún ara jẹ bẹ́ẹ̀ yẹ bá bísímìlá kó yà wọ́n tún ara rẹ̀ pẹ̀lú kọ ọlọ́run subhanahu wa ta'ala nítorí ti ẹlẹ́yìn ọwọ́ àdìgbà tẹ̀lé fún ọ lórí nípa àbúrò pẹ́ẹ́rán àbúrò pẹ́ẹ́rán tí wọ́n yìí máa láti máa ń pẹ́ẹ́rán. lára bẹ́ẹ̀ òun náà wá ń pé lórí ti ọmọ tá a máa pa nígbà ìlera bí ká máa pa àkúrú ó jẹ́ akọ àbábo àbúmọ̀ akọ rẹ̀

torí bẹ̀rẹ̀ ìlànà sí ọlọ́run bá ọlọ́run pọ́nilé ló ti pọ́n iná rèé wọ́n yá bá lọ́ pa yìí ẹni tí wọ́n kókò bá ń ta pa àtùpà rẹ̀ níjọ ọdún ó lè pọ́n ọjọ́ kejì yóò ti bẹ̀rẹ̀ lọ́wọ́ tó pa níjọ ọlọ́yà náà ẹni tó yóò kàmá àgbàlá bá ẹni tó ẹgbẹ́ tó mọ̀ pẹ̀lú ó bá ti dé lọ́jọ́ ọgbà ọ̀sán rẹ̀ wọ́n wọ́n dá àrà. Ìyá ilé ẹ̀yà ń sọ̀rọ̀ wọn máa àwọn ọdún máa ń ta fún agbára yìí. Òun ni táwọn gbọ́ lábàbẹ̀ táàbà lè yára ọdún ó lè jáde láti ọdún tó máa pẹ̀lú òráyè. Bí ọ̀rọ̀ ti jẹ́ ìta àbúrò bá ẹ̀rọ ìjọ́jú tó bá wọn kó wá bẹ̀rẹ̀ ara mi ní ọwọ́ rẹ̀ lónìí tó bá ti ń bọ́ lọ́wọ́ ẹgbẹ́ òkọjá tó ti sọ́kè nígbà tó pa kò sí wa ara mẹ́ ẹ̀yin arúgbó ọlọ́run wa ijó ọdún yìí tó ẹ̀yẹ wọn bẹ̀rẹ̀ pé kò sí dáadọ́ ń pa ara àti pàṣẹ pé ní náà wọ́n nínú súnà Nabi Muhammad sallallahu alaihi wa sallam òun tó tó bá jẹ lọ́nù Annabi sallallahu alaihi wa sallam àwọn ìgbà rẹ̀ ọlọ́pàá wọn jẹ ara ẹni tó wọ́n gbà rẹ̀ náà tọ́lá àwọn ìwà gbé ṣùgbọ́n tí ó jẹ́ ní ọjọ́ tó jẹ́ olóore ó lè fi bàárà ó lè máa Quran tó bá padà ọ̀rọ̀ gbáwọ̀ ó sì lè gbà rẹ̀ náà